الحمد لله وحده الحمد لله الحمد لله وحده واشهد ان لا اله الا الله واشهد ان نبينا محمدا عبد الله ورسوله ارسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحده يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا عباد الله دجدج àwọn àkókò tọ́lọ́wọ́n tó fún kálukú pé ó lò nílé ayé àkókò tó ṣe pé níbẹ̀rẹ̀ ni a sì ti mà nínú mà ike gbogbo nǹkan tó bá ti níbẹ̀rẹ̀ yóò lópin níjọ́ kan àwọn èèyàn gbogbo èèyàn náà lọ́lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ló fún kálukú lákòókò rẹ̀ tí ó lò nínú ilé ayé ó ń bẹ nínú wa ẹni tó lo àkókò tiẹ̀ sí ń tọ́ da ó sì wà nínú wa ẹni tó lo àkókò tiẹ̀ lọ́nà tí ọ̀dà ẹni tó ṣe gbé ó fi àkókò sílẹ̀ láti fi sin lọ́n ó lò dáadáa ni àtọ́ sẹ́ni tó lo àkókò tiẹ̀ láti fi sin lọ́n òun lo àkókò tiẹ̀ dáadáa ẹni tó lo àkókò tiẹ̀ láti fi gbéra láti fi kan lọ síbòmíì nítorí àti bá a sokun ẹbí ó lo àkókò rẹ̀ dáadáa ni yàtọ̀ sẹ́ni tó ṣe pé òun náà lo àkókò láti síbi kan lọ síbi kan láti lọ jápọ̀ ẹbí òun náà lo àkókò tiẹ̀ ṣùgbọ́n olulu lò lọ́nà tí kò dára ẹni tó jẹ́ wípé ó lo àkókò tiẹ̀ nítorí àti lọ wá jíjẹ àti mímu fún ara rẹ̀ ìyàwó àti ọmọ rẹ̀ ó lo àkókò rẹ̀ dáadáa ni yàtọ̀ sẹ́ni tó jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ tó ṣe wípé oríta ló ń fi ṣe ibùjókòó. ìwọ awọ ẹni tí ń lọ sí ń bọ̀ ìwọ awọ ń lo àkókò tiẹ. sí nǹkan tí ò wúlò ní ẹni tó fi àkókò tiẹ̀ sílẹ̀ láti pàkíyèsí àwọn èèyàn lọ sí di mímọ ẹsẹ ń tọ́da jíjìn náà àkókò rẹ̀ ló ń lọ ṣùgbọ́n ń lo àkókò yìí lọ́nà tó gbà dára eléyìí tó ṣe pé èso lọ́dọ̀ ọlọ́run ọba ọba tí nǹkan kan nínú ìwà àti ìṣe àwọn ẹ̀dá rẹ̀ yàtọ̀ sẹ́ni tó lọ àkókò díẹ̀ láti takotọ́ náà láti yapa síta nàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam dájúdájú lílò ló ná rẹ̀ ṣùgbọ́n lò ní lílò tó ṣe é yọ padà di ìbálẹ́jọ́ fún tó bá di lọ́la dájúdájú nítorí kí ngbà tí ọlọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wa tọ́sẹ̀dọ̀ oníkálukú wa ó ti síwájú kọ àkọọ́lẹ̀ iye mímí tí oníkálukú mì iye àkókò tí oníkálukú lò níláyé iye ọdún tó oníkálukú lò kótó kókó nínú ilé ayé yìí ọlọ́wọ́n á fi ọ̀rọ̀ ọ̀lẹ̀ fún oníkálukú kó lọ àkókò tiẹ̀ ọjọ́ ayé rẹ̀ bọ́lá ti ṣe wù ú ń bẹ nínú wa. àwọn ẹni tó lò lọ́nà tó dáa ó sì pọ̀ jọjọ nínú wa àwọn ẹni tó wọ́n àkókò wọn lọ́nà tí wọn púpọ̀ ike gbogbo àkókò nínú òkúta ayé ọmọ èèyàn tí nǹkan kan bá ti lè lọ́ńbẹ̀ kò tún ṣe dá padà má tí nǹkan ti nǹkan kan ti lọ nínú àwa náà nù eléyìí tó ti pọ́n náà rẹ nìkan báwo ló ṣe wáá lo àkókò rẹ dáadáa nígbà tó ṣe pé gbogbo àkókò yẹn bó ti ṣe ń lọ òun náà ni ọlọ́ọ̀ni kó máa pàpọ̀ rẹ̀ ní tó ń lo àkókò rẹ tó ń fi ṣe dáadáa ló fi fà fúnra rẹ ni àbáyé dáa ló fi ń fà mọ́ra rẹ lára gbogbo ẹ̀ náà ni wọ́n pa àkọọ́lẹ̀ rẹ̀ fún ọ inú fàlọ́ lọ́ọ̀ni dáa ti pàkíyèsí wa nínú suratul Asr ó ní إلى الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قلاني والعصر وانبورا بلو أقوكو أقوكو الإمام ابن كثير رحمه الله قل انت أقبلرو بلو قلاني أقوكو تي سيومينيا تمنسل نوري ببو موسي انسي ó dára kò dára ibi tí ìkànnì ń bọ́ sí òun náà ni wọ́n ń pè lákòókò nítorí pé àkókò yẹn òun ni ó kóra tí wọ́n máa jẹ́ ọjọ́ ayé tiẹ̀ ọlọ́run ló fi búra. innal insana lafi pé dájúdájú inú òfò ni gbogbo ọmọ wà ó nítorí pé àkókò tọ́lọ̀ bá ti fi se iṣẹ́ rí eléyìí tó ti pé ládàá rẹ̀ yọ padà jẹ́ arọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàmà ohun tó dájú náà ní pé inú òfò lèèyàn wà ẹni tó yẹ pé gbogbo ọjọ́ ayé tiẹ̀ bátúbátú ọtí ni ògùrọ̀ ni igbó ni ògógóró ni gbogbo àwọn amúkúmọ̀ ìjẹkújẹ òun ayé ṣe bí ti ṣe bẹ́ẹ̀ náà ní gbèsè rìn ìgbésí ayé tiẹ̀ fojú òun wọn mojú gbogbo àwọn ọ̀wọ́ dáa àtàwọn ọ̀wọ́ rádaràda èmọkọmọ ìjẹkújẹ òun náà ní fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe kò sí tàbí ṣùgbọ́n inú òfò lọ́wọ́ fẹlẹ́ sọ́dọ̀kọ́ wà lọ fọ́ ńlá kò pé ọ̀rọ̀ lódodo rí pé yọ kò tí ní inú òfò ní nítorí pé fún nǹkan tó lọ́wọ́ bá ti torí rẹ̀ sẹ́yìn rẹ̀ sínú ilé ayé ẹni tó ṣe wípé àtọwọ́ lọ́wọ́ gbogbo ẹ̀ jíjẹ ni nítorí wípé ọ̀rẹ́fẹ́ wẹ̀rẹ̀ ògùsọ̀gùn iná làtà ti ń dà níjọ́ ló tó wá rí gbogbo owó tó bá ti bọ́ sí lọ́wọ́ ni haram kọ̀fẹ́ mà kọ́kan ni halal dájúdájú inú òfò òun náà ni gbogbo ènìyàn tó bá rí báyìí ní akramakumullah ẹni tó ṣe pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ lòun náà máa bá wọn ṣe wọ́n ń ṣe ẹ́ mùsùlùmí yóò bá wọn ṣe wọ́n ń sọdún kẹfìrí yóò bá wọn ṣe innal insana lafi khusr dájúdájú inú òfò òun náà lọ́nà ìyá wa ẹni tí ò bá ti jọ́ kọjá pé ètò dá ọ̀rọ̀ ń ṣe èyí ọ̀dọ́ pàtì bí aṣọ tó ti gbó innal insana lafi khusr dájúdájú inú òfò òun náà lọ́nà ìyá wa ẹni tí kò fẹ́ kọ́ àforí ara rẹ̀ nìkan tọ́ba ìwọ́ bẹ́ẹ̀ dá fọ́mọlá kejì gbogbo ọ̀nà tí ọgbà tí ó fi gbẹ́gi dínà ń dá fún ọ̀nà ni ọmọ wa kásákò nìkan ni onìkan náà bá ní sá bí ìgbà tó fi kó nìkan lọ́wọ́ bá dálé ayé fún innal insana lafi khusr dájú inú òfò iná ní gbogbo ọmọ èèyàn wà illa alladhina amanu àyàfi àwọn ẹni tó pé wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn olùmọ̀sọ̀ ìpín gbígbọ́ lọ́wọ́ bá gbọ́ kò lè ṣeéṣe àyàfi kí ìmọ̀ kọ́ pẹ̀lú ẹ̀ nítorí pé gbogbo gbàgbọ́ tí ò bá ti sí pé yẹn ma táwọn ó gbàgbọ́ lódodo báwo ló ti ti yẹ ká gbàgbọ́ kò ní rọrùn fọ́nìtàn láti sojú ṣe eléyìí tó ọmọ ìgbàgbọ́ tó ní o nígbà tó yẹ pé agbárígbandúkọ àti òdòràgàdù iná ní ìgbàgbọ́ rẹ̀ dálé lórí onítọ̀hún ò ní lè sin lọ́n bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ìgbàgbọ́ rẹ̀ gan kò ní jẹ́ ìgbàgbọ́ tó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa ìlẹ́lẹ́dínlẹ́ àyàfi àwọn ẹ̀sán gbọ́ náà ọba gbọ́ lódodo ìgbàgbọ́ òdodo kì í rídìí múlẹ̀ àfihàn ẹni tó bá ní àmàdájú àmàyéké nípa ọlọ́run ọba tó gbàgbọ́ yẹn ẹlẹ́lẹ́dínlá amánù àwọn ẹni tí ò ní sí nínú òfò tó kò ní jẹ́ tiwọn làwọn ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ ní ìgbàgbọ́ òdodo wọ́n àwọn adúró lórí pé gbàgbọ́ lásán wàhámi lọ iṣẹ́ rẹ ìwà rẹ òun náà ni wọ́n fi ń lo ìgbésí ayé wa iṣẹ́ kò sì ní iṣẹ́ rẹ àyàfi ńtọ́ba jẹ́ pé ó ṣe dọ́gba pẹ̀lú ńtọ́ fi pa wá láṣẹ tó sì ṣe rẹ́gí pẹ̀lú ńtọ́ nàbí sallallahu alayhi wa alihi wa sallam tó fi kọ́ wa illal ladhina amanu wa amilu salihat wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr wọn á máa gba ara wọn níyànjú láti sọ òdodo wọn á máa gba ara wọn níyànjú láti dúró sí òdodo torí pé òdodo ló máa ń gbéni irọ́ kì í gbé èèyàn ọjà arọ́ ó lè tà ó lè yá wọ́n lè rọ́ wíṣíwíṣí sí láàárín ìṣẹ́jú péréte ṣùgbọ́n tó bá pẹ́ tó bá yá òkùtọ́ padà bá a. òkúta padà bá àwọn èèyàn padà dá nídìí ọjà wọn gbogbo wọn pátá wọn padà rí i pé ọ̀nà òsì nídìí ọjà ìdí òdodo lọ́wọ́ làwọn fi gbogbo gbà táwọn bá sọ̀rọ̀ òdodo ni káwọn máa sọ wọn máa bára wọn níyànjú pẹ̀lú mímá sọ òdodo sọ́nà ó fi yé wa nínú al èèyàn pólísìírísìí nílé ayé wọ́n pẹ́ gbà kìí ṣe gbogbo èèyàn náà pátá inú ṣe pé tọ́ba sẹ́wọ́n sí yín iná lẹ́tẹ̀lé tiẹ̀ lẹ́ẹ̀dá tiẹ̀ ọlọ́ni yá ayé ọ̀lẹ́dẹ́ ilá amẹ́lẹ́ tọkùlọ́ ìtọkùlọ́ ọkùnrin máa sọ́ọ́dẹ̀ kín ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀páyà Allah kẹ́ẹ̀sì máa bẹ pẹ̀lú àwọn olódodo ẹ̀páyà Allah kẹ́ẹ̀sì máa bẹ pẹ̀lú àwọn olódodo wọ́n sì máa gbára wọn níyànjú pẹ̀lú pé ká ṣe sùúrù sùúrù ọ̀pàtàkì púpọ̀ fún gbogbo ẹni tó bá fẹ́ tẹ̀lé tọ́lọ́ ẹnì kò sí tó tẹ̀lé tọ́lọ́ tí ọba ṣe sùúrù nítorí pé àwọn nǹkan ẹ̀ tọ́lọ́ ní ká máa ṣe ni tí wọ́n máa tẹ̀lé tó ó ń bùkárà sùúrù ẹni ò ní sùúrù kò ní lè tẹ̀lé tọ́lọ́ ó rí ọ̀la ti tá a ṣe yí báyìí tẹ́lẹ̀ pọ̀lọpọ̀ ló ń àtúgbọ́ pé èsì sọ́ọ̀tì ń bẹ̀ lásìkò nítorí pé ò ní bẹ̀rù ọlọ́run sùúrù sí pẹ̀lú ẹ wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in ẹ̀rọ àwọn àtìlẹ́yìn Allah pẹ̀lú sùúrù àti ṣíṣe sọ̀lẹ́ kọjá ń tọrọrùn láti mójútó kọjá ń tọrọrùn láti mẹ́sẹ̀ láti pàṣẹ àyàfi fún àwọn olùbẹ̀rù ọlọ́ akramakumullah wọn máa gbára wọn níyànjú láti ṣe sùúrù sùúrù là á fi tẹ̀lé tọ́lọ́run gbogbo ẹni tí wọ́n tẹ̀lé tọ́lọ́run ó mú káàtà zakat kò sí yọ fẹ́ni tí wọ́n bá ní sùúrù hajj kò sí ṣe fẹ́ni tí wọ́n bá ní sùúrù bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ hìí òun náà ní bàbá fún gbogbo ẹ̀ kò sí ṣe fẹ́ni ní sùúrù àbí lọ́nà wo inú òbí pa gbogbo ní tí àwọn èèyàn ń ṣe yóò fi pàtì ní tọ́takùtọ̀ náà tọ́takù jíjọ́sìn fọlọ́ wọn ba lónìí kan báwo ló ti ṣe pàtì tó o bá ní sùúrù wọ́n sọ lẹ́nu wọ́n sọ lẹ́sẹ̀ ṣùgbọ́n tó bá ti àwọn èèyàn sọ lọ́wọ́n lọ́kàn nínú ìjọsìn. àbùkátà sùúrù láti jìnnà sí gbogbo ntọ́lọ̀ ní kámẹ́sì ẹnì tí ní sùúrù tọ́lọ̀ ní ká pàtì tí ó pàtì sùúrù ní òjò kẹ́ máa jalè nítorí pé àyè àtijalè yóò ti ṣí sílẹ̀ fún oníkálukú wa rí lọ́jọ́ kan ṣùgbọ́n kí ló mú wa jalè á ṣe sùúrù nítorí ní má ṣe sùúrù òjìnà sí tọ́lọ̀ ní má ṣe zina oníkálukú nínú àwọn a rí yẹn tí ò ṣe zina ayé zina ti sílẹ̀ fún nínú ayé rẹ̀ ṣùgbọ́n kí kápá ọmọlá kejì jẹ kò sẹ́ni tí ò ní jẹ́ pé àyè ti sí rẹ̀ fún yín lọ́jọ́ kan láti bá ọmọlá kejì rẹ̀ jẹ láti dínà má láti mú kí ọ̀nà tí ń bá rí ṣe kó dín má. ṣùgbọ́n sùúrù ni ló mú ní kálukú dínà sí wọ́n ní táàbà tún ṣe sùúrù á lè dínà sí tọ́lọ̀ wọn bá ní ká dínà sí. sùúrù àmúkátà rẹ̀ jẹ̀ máa ní orí pé ilé ayé tá a wà yí nínú oríkì rẹ̀ òun náà ní pẹ́lú àdáwò ni ẹnìkan ò ní lè ṣe sùúrù lórí àdánwò ẹnìkan ò ní lè ṣe àmúmára lórí àdánwò tó lọ́wọ́ bá bá gbé bá àfi tó bá ní sùúrù. anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n fi yé wa nínú àdéhìí tó gún régé ike tí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa tó bá nífẹ̀ẹ́ sí àwọn èèyàn kan yọ kan àdánwò lójú pé kó ṣe wọn látàrí mbì ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá yọ́nú sí ntọ́lọ́wọ́n ọba gbé bá aládàáwò falahu rida ìyọnu ọ̀jẹ̀ tiẹ̀ látọ̀dọ̀ lọ wọ́n mẹ́ nsáxẹ́ ẹnikẹ́ni ọba bínú sí tọ́lọ̀ ba fẹ́lẹ́ o sọ́ọ̀t ìbínú ọ̀jẹ̀ tiẹ̀ látọ̀dọ̀ lọ. báwo ló ti fẹ́ yọnu sádàáwò tọ́lọ̀ ń gbé bọ̀ ohun tí ń rí sí orí ṣe má ohun tí ń rí jẹ orí jẹ má ó ti ń bọ́ sí kọ̀kọ̀ bọ́ sí fún ọmọ ó ti wà ń pè pò bọ́ ọmọ lọ́wọ́ ó ti nílò òní má. ẹnikẹ́ni ò ní lè yọnu sí eléyìí àfẹ́ntọ́ bá ní sùúrù ọmọ ìpè inna lillahi ma akhadha wa lillahi ma a'ta wa kullu shay'in 'indahu bi ajalin musamma dájúdájú tọ́lọ́n ní tó gbà padà tí ẹ̀ ní tó sì sẹ́kù pẹ̀lú mi gbogbo nǹkan sì wà pẹ̀lú àkọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ìgbà wo ni ó wà lọ́dọ̀ rẹ̀ dà àkọọ́lẹ̀ ti síwájú lọ́dọ̀ Ọlọ́run torí ẹ̀ òní òní tinú láti máa bẹ́ lọ́n pé Allahumma ajirni fi musibati wa akhlif li khayran minha ìwọ́lọ́n tèmi lẹ́yìn o ràn mí lọ́wọ́ o nínú àdánwò tó gbé bá mi yìí o ètò wọn ló rẹ jùlọ ìwọ Ọlọ́run fi jàrọ rẹ fún mi sùúrù ni ó mú yàn sí bẹ́ẹ̀ sùúrù ló wà fún ẹ nígbà tó ń sọ pé bàbá rẹ kú bàtà sọ fún ọ pé ìyàwó rẹ kú ìgbà tó sọ fún ọkọ rẹ kú ìgbà tó tún fọkàn ọkọọmọ rẹ kú sùúrù ló wà fún ló fi sọ pé inna lillahi wa inna ilayhi raji'un òun ló ní sìn ní ìgbà ẹnìkan nínú àwọn èèyàn rẹ̀ tí wọ́n túfọ̀ rẹ̀ fún kó ti kú ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ ó ti mẹ́rù rẹ̀ lọ tọmọ pẹ́ lómi láti lè pẹ̀tẹ́sì ló ti bẹ́ ló sọ̀rọ̀ rẹ̀ mẹ́rẹ̀ dúpọ̀ náà fẹ́ kú ẹni tọ́lọ̀ ò sì pa kò ní kú ó bẹ títí dìgbà tọ́lọ̀ wọn bá ṣe tán láti kọ́ kú bọ́lá tún kú ogún ọdún fún ọ lẹ́yìn ìgbà tó lára rẹ̀ mẹ́lẹ̀ ọmọ wa ṣe sẹ̀mí eléyìí tó kún fún ìbànújẹ́ tó pọ̀ torí o ti fọ́ lórí o ti dá lọ́rùn o tún dá léegun ẹ̀yìn ọtọni ni tó ti abẹ́rẹ́ ọ̀tọ̀ ni tó tún wá téèyàn bá ní sòrò èèyàn ò ní lè lórí àdánwò oríṣiríṣi ilé ìtọ́lọ̀ wọn bá máa gbé báyìí ó ti lówó títí títí títí orí rẹ̀ ọba ó sì mú kí owó nǹkó dìtà tí ọba irú wọn lọ kókun sóni tí sọ pé ikú yá jẹ sí lọ kí ló tún kú tó ń tún ṣe nílé ayé má yọba kọ́ ní ń iná ọlọba bàbá àti bàbá ńlá tàǹdìtàǹdì lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí pé anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ó lẹ́ni kẹ́ni tó bá fọwọ́ ara rẹ̀ kú para rẹ̀ pẹ́rín irun tó fi para rẹ̀ lọ́lọ́run ọba ó fi nínú náà jahannam. ìkílára tó fi ń para rẹ̀ ó ní ni torí à ń bùkátà sùúrù lórí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀rí àkókò ọ̀pàtàkì púpọ̀ nínú gbèsè ayé wa torí ọlọ́run ẹlẹ́yà wa ló ṣe ṣe ní ìrọ̀rùn fún àwọn ẹrú rẹ̀ láti jẹ́ ẹni tó ṣe wípé yọ́ọ́ máa lo òru rẹ̀ fún dáadáa yọ́ọ́ máa lo ọ̀sán rẹ̀ fún tó sunwọ̀n nítorí pé tá a bá dé bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n èèyàn kẹ̀ sẹ̀mí nínú ilé ayé ni ní ìsẹ̀mí tí ò ìsẹ̀mí tó ṣe pé gbogbo ọjọ́ ayé yọ́ọ́ kẹ̀ òní dáadáa ọlọ́run sí òru ó sí ọ̀sán sani tó bá fẹ́ sí ẹ̀rántí ọlọ́ àbọ̀tẹ́ dúpẹ́ fọlọ́ lóru rẹ àti ọ̀sán rẹ láti máa sìn rántí ẹlẹ́dàá rẹ ẹlẹ́dàá rẹ ọ̀dọ́ sílẹ̀ ayé torí kò lè bá a máa ṣe kó a máa tàdíréke kó a máa tẹ́ra rẹ dànù kó sọ pé ń dúpẹ́ lọ ẹlẹ́dàá rẹ ọ̀dọ́ sínú ilé ayé nítorí kò lè bá a máa lọ kó a máa bọ̀ kó a máa wá ntọ́ jẹ ntọ́ mu lásán kó a máa ronú pé tó di ọjọ́ kan wọ́n padà palẹ̀ rẹ̀ má kó lórí ẹ̀pẹ̀ wọ́n padà kó sábẹ́ lẹ̀ kí جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọlọ́run ọba tó dá òru fún wa ó tún dá ọ̀sán fún wa ó fi méjèèjì ó fi ṣe wá lọ́sọ̀ nítorí àìbá àmà a lè rí nínú wa ẹni tó fẹ́ ṣèrántí ọlọ́run kó lè bá a lo ọ̀sán rẹ láti ṣèrántí ọlọ́run kó lè bá a lo òru rẹ láti ṣèrántí ọlọ́run ẹni tí a dúpẹ́ kó lè bá a lo ọ̀sán rẹ láti dúpẹ́ fọlọ́ kó lè bá a lo òru rẹ láti dúpẹ́ fọlọ́ kó kó lè kó kó ń tọ́lọ̀ sí torí rẹ tó fi dán mi nìyẹn nìyẹn kó lè bá a jẹ́ni tó máa sin lọ́wọ́ wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìṣẹ̀dá ìjànú àti ẹ̀yàn nítorí nǹkan mi àfi nítorí kó lè bá a máa sin mi. ọ ma lo ọ̀sán rẹ dáadáa ọ ma òru rẹ lọ́nà tọ́pà sún wa wàá máa sì rántí ní gbogbo gbà má gbàgbé ọlọ́run nasallahu fanasiyahum ọlọ́run ní àwọn kan gbàgbé bá gbàgbé àwọn náà dákun má gbàgbé rẹ dáadáa nítorí pé ilé ìtọ́lọ̀ ń kọ fún ọ yọ padà tán lọ́jọ́ kan ni gbogbo ọjọ́ tilẹ̀ rẹ yọọ padà sàn lórí rẹ nínú rẹ yọọ sàn lórí rẹ tọ́ládìjọ́ gbẹ̀ndà kìyàmà yóò di kọ́rọ́nà lọ. torí délé a rí i pé nínú ẹ̀sìn Islam Allahu Rabbul Alamin ó ní gbogbo àkókò gbogbo àkókò ìwà mùsùlùmí gbọ́dọ̀ lò dáadáa láti rí i gbogbo gbà lórí tawhid gbogbo àkókò gbogbo àkókò yóò wọlé sí ọ yálà kan. a gbọ́dọ̀ ṣe àwátì ṣíṣe ọ̀hún ọba lọ́kàn nínú ìjọsìn lọ́dọ̀ rẹ̀ àwọn ọ̀rọ̀ sọ pé nítorí pé àdánwò tó dé bá mi ìlọ́pàá ni mo tún fi lọ bá wọn pè Ṣàngó torí àdánwò tó dé bá mi wọn ní ká wá lọ sídìí òòṣà kan òòṣà abani là wọn pè bàbá yìí ti ṣe láàrin ìjọ méjì mẹ́ta wọn ní ti ń ṣe mí ó mbẹ mo sì mọ̀ pálá foríjì lọ́lọ́ bàbá ṣe tán wọn ṣe astaghfirullah iye tán bá ní í ṣe àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ òun <laughs> fi iná jahanna òun fi rún mú ẹ̀wọ́n ní má forí ejò yóò jẹ ọ̀ka má forí rẹ̀ ń ejò lásán lẹ́gbẹ̀ẹ́ jahanna ọ̀ǹtẹ̀ iná ọlọ́wọ́ bá wò ó rò pé ẹ̀yìn àwọn nígbà bá ti ọba díẹ̀ ẹ̀jẹ̀ mẹ́ta péré ní adúlọ ọjọ́ tó lọ ń rẹ̀ á sọ̀rọ̀ àforíjì náà mọ̀ bá tiẹ̀ náà kúkú di ẹni tó fi ìsìláàmù sílẹ̀ pátá korongodo tẹ́lẹ̀ náà ti filẹ̀ nígbà tó lọ sọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ apàdà sí di ìsìláàmù ma ọlẹ́bọn ló kù tó máa ṣe torí o ṣe sọ̀láàtù ṣe sọ̀láàtù ìpẹ́jù rẹ̀ ó pọ̀ ń bẹ̀ lílọ ọmọ ọdún ọjọ́ ọ̀tà nípẹ́jù bá pọ̀ ń bẹ̀ tòótọ́ ló kù tó máa ṣe. ebi bọ́pọ̀lọpọ̀ ṣe di abọ́gibọ̀ pẹ́nu ọlọ́dọ̀dọ̀ wa àkókò kan ò sínú gbèsè ayé wa kọ́dà ọmọ bíi ìṣẹ́jú àyá tọ́lọ́ ń gbà pé kó o fi fífi sísí ọlọ́kan nínú ìjọsìn sílẹ̀ kò sákòókò náà ìyẹn ní gbogbo àkókò gbèsè ayé rẹ gbọ́dọ̀ lò dáadáa kọjá pé inú tẹ̀wọ́hídì náà lọ wà ní gbogbo ògbà dídìde rẹ jíjókòó rẹ rẹ rírìn lọ rẹ inú lọ wà ọgbọ́dọ̀ fi lẹ̀ tó o bẹ́ẹ̀ èyí ń bẹ́ nu kó ń lo àkókò rẹ dáadáa torí bọ́yọ̀ lè jókòó lọ́wọ́ àti òfin kú bọ́yọ̀ lè dùbúlẹ̀ lọ́wọ́ àti òfin kú torí ẹ tí wọ́n bá ti wá lo gbogbo àkókò tó lò dáadáa tó fi jẹ́ pé gbogbo àkókò rẹ òun fi ń ṣe ọlọ́run ọba lọ́kàn nínú ìjọsìn ni ikú ò ní dé kí àbámọ̀ rẹ̀ ọ̀pọ̀ ètò túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ́sẹ́ni kan bá tiẹ̀ dẹ́ wọ́n máa polongo tí ò sí fún ọ gbogbo nǹkan tó jẹ́ wípé ọ̀tàkù ẹ̀sìn Islam kọ́ máa mú wá fún ọ kọ́ wa tọ́ba sùn mẹ́lẹ́yìn tọ́ba tún gbàtẹ́lẹ́yìn bàbá tún ṣe lẹ́yìn ọ̀rẹ́ yọmọ jọ ara wọn bó ti ṣe wà lọ ọmọ rọnà ọ ìpàdé ọmọ kú òfin ọ mọtẹ ti gbọ wọn àwọn o gbogbo ògbà láyé kò sígbà ń gbà pé kò fi tòun túmọ̀ sí pé tó bá gbà wọn lọ àkókò wa dáadáa ní ní àsìkò kankan nù gbèsè ayé rẹ láti lọ ológun nítorí pé tó mú ọ lọ ológun o ti lo àkókò rẹ lọ́nà tí ọ̀dà ọba tí òhídìí rẹ jẹ́ Onye ní àkókò kan tẹnìkan bá lè wá polongo nǹkan tí ò sí fún ọ tí wọn náà fi wá di ipò tipẹ́ ọ̀nwárí fún nǹkan mi táwọn tó sẹ́ Allahu Rabbul Alamin ẹ àkókò kékeré tí èèyàn lò tó fi fi kíní kan pọ́n ọlọ́wọ́ bí ọlọ́lẹ̀ jọ gbẹ̀ndà kìyàmù àkókò kékeré tó o tó lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmà so ó rí i pé àkókò kan ló lò tó fi wá mọ́sálásì oríire ńlá fún ọ tó o bá sì kò tí wọ́n wá mọ́sálásì yìí ẹnìkan ń bẹ kí ń lo àkókò yìí gángan fún pẹ́ńtàlù ó ní ẹ̀rọ máa ń pọ́ kí ó burú ń bẹ̀ ẹ jẹ́ káwọn tó ọmọ mọ́sálásì ọmọ mọ́sálásì ayọ̀rọ̀ àwọn kà wọ́n sì ń bá a pé wọ́n mọ mùsùlùmí ó ní ọ̀dà kùn ó ọ̀dà kùn ọba ti wo ni là á ṣe rẹ ni káde wàá kọ́rọ̀ wọn jà sí na sọ́nà ó pè ọ̀sìn jọ náà ni. a àtẹ́jú ẹ ti pọ̀ lẹ́rí subhanallah alọ́n jẹ́ wá síra wa mọ̀wùlẹ̀ máa gbanu kọ́ ọ ma sọ pé sọ́nà ọ̀ràn sí mi ọ̀ràn mi sí ọ má gbanu ọlọ́run ọba ti sọ ọlọ́run jẹ́ síra wa ọlọ́run ni wọ́n ti àwọnú ala albirri wattaqwa wala ta'awanu ala alithmi wal udwan. ẹ máa ń lórí dáadáa ni ẹ má ràn án lọ́wọ́ lórí ìbàjẹ́ inú pé àwọn ràn án lọ́wọ́ lórí dáadáa òun náà ní pọ̀ gbọ́dọ̀ rẹ́ nìkan kọ́ máa sa ìdákọ̀ gbẹnu lọ. ọ̀gbọ̀dọ̀ rẹ́ nìkan kọ́dẹ́ pé ìbàjẹ́ lọ́wọ́ agbálẹ̀ kọ́ máa wúra wípé ló pe lọ́wọ́ agbálẹ̀ yẹn ọlọ́run nítorí pé àwọn rẹ̀ nìkan kọ́ yóò kó bá nígbà tí aburú aburú ti ń ṣe o yóò kárí yóò kárí oko. wattaqu fitnatan la tusibanna nígbà tí ọ̀rọ̀ ajé kì í mú àwọn alábòsí nìkan. ṣebí kìnnì kan ni kòrónà tá à ń pariwo yìí ta lọ́sẹ̀ ta la gbá létí ta létí ń ro níbo ní ti ń sàn bọ̀ báyìí kọ̀dá dúdú kọ̀dá sí kọ̀dá funfun kọ̀dá sí. tó bàbá wa jẹ́ pẹ̀lẹ́ náà ló bí àwọn kan ó lè jẹ́ pé àwọn ẹni wọ́n lóru onírúurú. mi ní ìsìn dáhùn títí dìgbà kan ẹ wo èèyàn tó ti kú báyìí nítorí tí lọ wọn ló tún ti yọjú nídàkejì ọwọ́ tó fi wá yọjú nídàkejì wọn ló ju tala kọ̀kọ́ lọ kọ́lọ́ dákun kó là wá bó ti ṣe là wá nu tala kọ̀kọ́ kọ́ là wá nu ẹlẹ́ẹ̀kejì bẹ́lẹ̀ ìta náà bá ń bẹ kọ́ là wá kọ́lọ́ mọ́ tiẹ̀ jẹ́ kọ́ tayọ tẹ́lẹ̀kejì akramakumullah wọ́n sọ wọ́n ní oríṣi kan tún yọjú ní England ní nǹkan bíi ìjarun wọ́n ní ó bu àyà ó yàtọ̀ sí gbogbo etí wọ́n ti mọ̀ tí wọ́n ní wọ́n ṣe ìwádìí kan wọ́n ti wá oògùn kan oògùn tala kọ̀ọ̀kan nù wọ́n lẹ́lẹ́kejì ìsọwọ́tàkà rẹ̀ kọjá sísọ débi pé gbogbo àwọn ìlú tọrọ kiriká England wọ́n ní láti ti ẹnubodè wọn ẹnìkan ní wọ inú ìlú tàwọn láti England ẹnìkan ò sì ní ti inú ìlú tàwọn lọ sí England bàálù wọn kan gbọ́dọ̀ láǹdì mà wọ́n ẹsẹ̀ lift ẹ níjẹta ni ṣùgbọ́n wípé covid nineteen èyí burú jù kò sí mbẹ mbẹ mbẹ dì sí. irú rẹ̀ náà ọ̀kan náà tún yọjú ní South Africa wọ́n ní kìí ṣe irú ti England tuntun tó ṣẹ̀ṣẹ̀ yọjú yìí àmọ́ náà fẹ́tà ayára múni ni òun náà wọn ò tí ì mójútu rẹ̀ dì sí. so ṣebí ńgbà tí fìtínà bá dé ẹnìkan ni ó ṣe gbàtọ́lọ̀ ń bá fẹ́ sọ àdánwò kalẹ̀ yọ kárí ilé yọ kárí oko ni anabi muhammed sallallahu alayhi wa sallam ó ń wá níròyìn nípa àwọn kan tó ṣe kí wọ́n máa gbé àníyàn burúkú bọ̀ fáwọn fẹ́ lọ wó kaaba ní ìgbẹ̀yìn ayé ìgbà tó máa súnmọ́ bíi tí kaaba wà ọlọ́run mú kílẹ̀ ó mọ́ wọn tílẹ̀ bá rí mọ́ wọn lẹ́sẹ̀ gbogbo wọn gbogbo parun wọ́n á bí anabi sallallahu alaihi wasallam léèrè pé ṣé gbogbo wọn náà ló sì láníyàn pé àwọn fẹ́ lọ wó kàába ẹlòmíì lè wá nu wọn tó pé wọn máa ń ti ń kọ máa bó ti ń lọ wọn kàn ní kọ ká lọ kọ ká lọ náà ni wọn máa ń lọ sí ni wọn padà ah, ni gbé kálukú dìde lórí àníyàn tó bá ẹni dá ẹni tí ọ̀la ní sọ́dá ẹni tí ọ̀la ní ẹ̀sọ́dá ẹni títí ẹ burú gbogbo wọn ìjọba ìdàlùkì yà ni ọ̀yàn ju ẹ̀ náà gbogbo wọn parun. sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ọmọ ajanu ọmọ gbanu tọ́lọ́run ọ̀sìn mi ní ọlọ́run ṣe ọ̀rọ̀ mi sí ọ. torí mi lè gbà kọjá lákòóbá tọ́wọ́ àkóbá gbogbo àwùjọ. nígbà tí wọ́n dáràn tó ń burúkú tó pé ìrora náà ti sí sẹ́yìn nínú ẹ̀ lónìí rẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ẹni tí máa ń pè lọ sídìí ká ṣe dáadáa tí wọ́n máa ń kọ ìbàjẹ́ fún yàn àwọn gangan lọ́lùwàbò gbogbo àwùjọ ìjọba àwọn aráàlú kan ti sọ pé ẹ ṣe dáadáa ẹ pa ìdáàdì aburú ńlá lè sọ̀kalẹ̀ eléyìí túmọ̀ sí wípé kò sí gbà wípé a gbọ́dọ̀ wà pẹ̀lú tòhídìí wa ní gbogbo gbà ọmọ atara rẹ jẹ kọ́mọ sọ pé ìsìláàmù tiẹ̀ kò pé kọ́ ọmọ lọ lò náà ń wò ìsìláàmù tiẹ̀ kò pé kọ́ ọmọ sàájò wọn bọ̀ wọn sọ ọlọ́gbẹ́ gbogbo àtàrí kò pé bọ̀ sí gbogbo wọn sọ gbẹ́rẹ́ ń bẹ̀ a'udhu billah ìsìláàmù kò pé ọmọ tó nǹkan títí yóò tún jó títí yóò tún èèyàn ọ̀daràn rẹ bá dé torí ẹ̀ gbogbo àkókò ní òfin sáré wa a gbọ́dọ̀ fi tọ̀hídì sílẹ̀ ńbẹ́ nu pa ńlá àkókò wa dáadáa ọlọ́run ẹlẹ́dàá wa ó tún fẹ́ ká lo ọ̀sán wa dáadáa ká lo òru wa dáadáa ọlọ́run ẹlẹ́dàá wa pa wá ká máa ṣe sọ̀lá wáàtì àkókò márùn ní gbogbo ojoojúmọ́ wa ń àrí sọ̀látùl ìṣà eléyìí gbogbo ẹni tí máa mójútó ń bẹ nínú pé ń lo àkókò rẹ̀ dáadáa ọlọ́run ní akimi sọ̀látà liduluki shamsi ila ghasaqi layli wa qur'an al-fajri inna qur'an al-fajri kana mashhuda àwọn sọ̀làwátì márùn-ún lọ́lọ́wọ́n bá tọ́ka sí níbí ẹ máa gbé wọn dìde ẹ máa gbé wọn ró ẹ máa mójútó wọn ẹ máa fi wọn rárẹ̀ gbogbo àkókò bàbá spanner bàbá rẹ̀ sì ó ní sọ́ńdọ́ tó bá sí ọ pẹ̀lú spanner wọn rẹ̀ bàbá lánà pàánù ọlọ́rẹ̀ sì torí ń tọ́tí ikú bá dé ó ní sọ́ pẹ̀lú ọmọ rẹ̀ pẹ̀lú ọmọ kan yókù lọ́rùn kò sí ń tọ́jú ẹ̀ bàbá tẹ́lọ̀ ẹkú ìròyìn machine nítorí pé ń tọ́jú bá kú ó ní sí pẹ̀lú machine ń tọ́jú pé yẹrẹ ṣe ní ẹ̀sìn oníbàáyí wọnú sàárè yín bàbá tíjà ẹ̀ka chọ́ọ̀kì sí ẹ̀ ní kó chọ́ọ̀kì lọ́sàkìyàmù bàbá mọ̀ọ́lì dé ẹ̀yin náà lọ́wọ́ sẹ́sọ̀ rẹ̀ ẹ̀ ní kó tí àwọn sàárè eléyìí túmọ̀ sí ìta àkókò sọ̀rọ̀ àti kan bá ti tó gbogbo nǹkan tó ń bá ń ṣe kápákì ń nípa wa dáadáa. ẹni à kò lè rọrùn ọba délé láàmú tọba bẹ́ẹ̀ yẹn ọgbà ẹni tí wọ́n máa rí látàrí pé wọ́n فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون ọlọ́run ṣépè fún àwọn في صلاة wọn fi في صلاة. kó wọn ti sọ̀lá ṣùgbọ́n kí wọ́n tọ́lọ̀ fi ṣépè fún wọn wọn á máa fi sọ̀lá tí wọ́n falẹ̀. sọ̀lá ìtumọ̀ sí pé gbogbo nǹkan tá à ń bá láyé yìí lásìkò àìsílẹ̀ ń bá ti tó pàṣẹ ìgbà mọ́ṣáláṣí lọ. má jẹ́ ọ̀fẹ́ gbé àwọn kan tán ìwọ́n náà máa ń sọ wọ́n bá sọ bẹ́ẹ̀ ìwà ni ìwà lọ́jà ó bá lọ mọ́sálásí àlọ́ mọ́sálásí ọgbọ́n lọ́jà lọ́dọ̀ náà káwọn irú àǹtẹ́ni tí ó gbé wọ àtàwọn ẹlẹ́sìn tẹ̀jọ́ sọ bẹ́ẹ̀ irú àǹtẹ́ni àwọn ló gbé wọ. má tara ẹ̀ dànù ìwà ètò kọ́kọ́ síwájú wà ọ̀nà lẹ̀sìn torí àwọn olùmọ̀ sọ pé lára àwà lẹ̀sìn ẹni ọ̀lẹ́sìn ò ní wà kòjò yọ tó o bá ti lẹ́sìn ò ní wà àlìjáná ò lọ fẹ́ wọ̀. àlùjánnà ìwà wa da ṣùgbọ́n àlẹ́sìn láyé ìwà ọlọ́run ti wá wa kò sí iná ni tààrà sànù wa torí de eléyìí ẹ̀rí pé kùdìẹ̀kùdìẹ̀ wa pọ̀ bẹ́ẹ̀ kásìkò àti sílám bá tó ọgọ́rùn-ún lọ anka mpasiko wa jẹ ampasiko wa sọfọ àkókò wa àkókò jọsìn kala wa nísìn ní ọjọ́ juma oníyàrá alladhina amanu idha nudiya lis-salati min yawmil إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون تما تبي صلاة lọ́jọ́ jùmọ̀á oníkàlùkù yín ẹ gbọ́dọ̀ gba mọ́sálásí lọ ìyẹn ni pé ní tó bá fi lè pẹ́ tó fi di pé ìmáàmù dé nǹkan ṣe nǹkan ṣe torí pé ìwé tí àwọn màláìka ń kọ bẹ́ẹ̀ ń ṣe ń wọlé wọn kó kọ kálukú ẹni tó bá ti wá fi falẹ̀ tí ò wá mọ́sálásí lónìí jùmọ̀á tóbi di pé ìmáàmù tí ó jókòó ó kọ rẹ̀ ò ní wọ̀wé màláìkà ẹ wá wò wá ìhà táwọn akọ́sẹ́sìn tiwa eré ẹ̀fẹ̀ àìlákàsì bàbá ti wu ni làá ṣe ẹsẹ̀ bí wọ́n yá sàlẹ̀ bàbá wọn ni ṣe bẹ́ẹ̀ sìn lélẹ́yìí náà sọ pé bẹ́ẹ̀ ṣe ṣe nì ìwọ ní ọ̀tẹ́wọ̀ lọ́rùn bó ti wọ̀ ọ́ ló ṣe bóyá lè ṣe màálé rẹ lọ́wọ́ ti ṣe wọ̀ àmọ́ ò ṣe islam bọ́ bá ti ṣe wọ̀ ọ́ torí pé islam ọlọ́run fi rán nàbì muhammad sallallahu alaihi wa alihi wasallam àmọ́ ti ní tẹ̀mọ́lé àmọ́ bí tá ti rí. ẹni yorùbá máa dáadáa pé bá ti wọ àwọn làwọn ṣe màálé àwọn yẹ ẹ lè ṣe màálé yín bá wà ṣe wòyìn àmọ́ islam tó fi sọ́lé àfi kó ṣe bọ́lọ̀ ṣe fẹ́ àti bó ti fi bá nàbì sallallahu alaihi wasallam ti fi yé wa eléyìí túmọ̀ sí pé ẹnu ẹ̀rọ àtàwọn akọ̀tẹ́sìn tàbí àwọn ẹ̀rọ ìjẹ́nà ọ̀rọ̀ jábútẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀ ní kálukú fi mú. tẹ́lá fẹ́ sòkú oníjọ́ tẹ̀sí máa ń ṣèpalẹ̀ má rẹ̀. ọmọ olóòkú tó ṣe pé yóò ṣe pàkọ́ náà rí náà rí sẹ́yìn ebó ni ó ti wájú. tàbí ẹni tó débẹ̀ ṣáájú rẹ̀ ẹ wá wo bí ẹ̀ ta ti fẹ́ wà àlìjẹ́nà àlìjẹ́nà rẹ̀ bó wọ́n ti sẹ́lẹ̀ wá ojú kò rírú ẹ̀ rí kọ́ńtà kò rú wúyẹ́ lọ́kàn nìkan rí abẹ́rẹ́ wọn ọ̀rọ̀ àlìjẹ́nà dáadáa ẹ wá wò wá ti sẹ́ńsẹ́ àwọn rìn yọ̀ǹkẹ́ yọ̀ǹkẹ́ bí alábàárù. bí tó ti yẹ ká sáré ká yára ká má di àwátì ibẹ̀ ni wọ́n ti fẹ́ ó ṣe ní láàánú torí Ọrọ asinlọ asinlọ nǹkan jábútẹ́ ni lọdọ nka kekere kan lọ ni pé ah, sẹ́sìn náà wà ní ọ̀rọ̀ ẹ̀sìn ah, ni ẹ̀gbọ́n nǹkan bẹ́ẹ̀ ni ọrọ àgbọn tá a lè yọ àdá fi fọ́ subhanallah alazim àti wà lè

bákan náà ọlọ́run tún fẹ́ ká lo àkókò wa pẹ̀lú àwọn náfìlà sọ́láàtì eléyìí tá a máa ń ṣe lóru eléyìí tá a máa ń ṣe lọ́sàn. gbogbo eléyìí ò di ọlọ́wọ́ kó ṣiṣẹ́ rẹ à ní ìsìn máa fẹ́ ṣe sọ̀látò bùhá lásìkò yálẹ̀ ta rákà méjì péré tó bá gùn tó bá gùn tó pẹ́pẹ́pẹ́ kápẹ́ mo lò sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. rákà méjì péré ń kò mi lọ́wọ́ torí pé kó tó gbé mọ́ lọ́ bí iṣẹ́ màá ti ṣe. níṣìí ń gbàdúrà ti rí aago méjì àárọ̀ àsìkò àti ṣe ti tó mo ṣe rákà méjì yẹn pẹ̀lú àníyàn pé mo ṣe dùhà ó ti túmọ̀ sí pé gbogbo oríkèé kọ̀ọ̀kan nínú oríkèé ọgọ́rùn-ún mẹ́ta ó lé ọgọ́ta eléyìí ti ń bẹ lára mi dáná bíi ni mo gbọ́dọ̀ ṣe sàrà fún lójoojúmọ́ mo ti ṣe sàrà fún gbogbo oríkèé yìí nù adúpẹ́ fọlọ́ ọgbà bíi sẹ́mi lọ bó lọ́kàn mi ò sí ní balẹ̀ àkókò sọ̀lá tó zòòrò kótó di pa ṣe mo ti sàlù alá mo ti tètè dé mọ́sálásí wọ́n pèpè fún sọ́láàtì mo ti wà ń bẹ̀ mo ṣe rákà mẹ́rin ṣáájú sọ́láàtì gbóhùn ìmáàmù dé apari sọ́láàtì gbóhùn ńgbà parí tí mo tún sàkárù tán mo tún dìde mo tún ṣe rákà méjì alihamudulilayi ọkàn yóò ralẹ̀ púpọ̀ bákan náà sọ́láàtì làásìrì tó mo tún ti lọ mọ́sálásí kótó di pé a ṣe sọ́láàtì yẹn mo ṣe sọ́láàtì rákà mẹ́rin náfíà sẹ́ni tó bá fẹ́ inú mi ó dùn púpọ̀ torí mo ti ọlọ apari sọláàtì maghrib mo dìde mo tún ṣe rákà méjì lẹ́yìn tí mo parí àdùká apari sọláàtì ìṣá mo dìde mo tún ṣe rákà méjì lẹ́yìn tí mo parí àdùká mo parí lọ. mo délé rárá mi rọrùn pé kí n lọ láàdìgbà tí mo bá délé kí n ṣe rákà méjì yẹn rí so mo sì dùbúlẹ̀ mo sùn ọlọ́run ẹlẹ́dàá wa tún jí mi lóru mo tún dìde mo ṣe kìyàmù lẹ́yìn. mo ṣe kìlámù lẹ́yìn rákà méjì méjì rákà méjì méjì rákà méjì méjì mo ṣe mẹ́wàá ìyẹn sálámà márùn mo ti tún dìde mo di mọ́kànlá lẹ́yìn sùn nígbà tí mo sùn sílẹ̀ bá tún mo tún dìde mo rántí ọlọ́ mo tún wọ́n tí ìgbésí ayé bá kún fún pé à ń lo àkókò wa dáadáa báyìí wàláhì wọn bá làbá mọ ọwọ ọmọ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ pọ̀lọpọ̀ náfìlà táwọn á fi ìgbésí ayé wá sí ẹrí pé náfìlà ká gbórin ni gbogbo àwọn orin fújì sàṣà rẹ lẹẹ tí ìhà sórí nítorí pé mùsíbà kan bẹ lára orin àìgbọ́ làìhà yàtọ̀ sálùkùránì. tó o bá ha ó ṣe wàhálà àmọ́ àwọn orin yẹ̀yẹ́ o táwọn èèyàn bá ti ń gbọ ẹrì yóò ti máa dúró lọ́pọlọ èyí ń sì fira rẹ̀ lẹ̀ kìí pàṣípù rẹ̀ lẹ̀ fáwọn orin wọ̀nyí kéèyàn orí rere ṣe láyé nítorí lórí sọ láti pẹ́ẹ́sẹ̀ kọrin sùúrù sí àyẹ̀nìkan sọ wípé gbogbo ẹ̀sìn tó ń ṣe gan inú àwọn orin ló ń la ilaha illallah àdánwò ńlá bọ́ọ̀lù ọ̀sùn wa wà lìjẹ̀nà a sì kú ní ìsìn àwọn fámìlì kálukú wọn lọ bẹ̀rẹ̀ máàmù ẹ̀rọ fún ẹ̀mọ ìyá ọ̀rọ̀ nínú ẹ̀sìn ìsìlá bàbá ó sì lọ bẹ́ẹ̀. iṣẹ́ wo ló ṣe gan tó ṣíwọ́ iṣẹ́ pálapàla iṣẹ́ rádaràda iṣẹ́ rádaràda èèyàn tí ò lásìkò kan tó fi ṣe tọ́lọ́ ọlọ́run apalẹ̀ rẹ̀ mọ́kúnlẹ̀ ike kára yóò rí mú mi. ẹ wá ní bàbá lè máa mú ẹ rántí bàbá lè máa mú ní bàbá lè máa mú tẹ̀ǹtẹ̀ mú mọ́lẹ̀ mọ́sálásí tẹ̀ mọ́ lọ́dún ẹ wá wá sí ẹ lápò ìyá wa ní Islam ń bọ̀ wọ́n kò mọ̀ ya. torí pé wọ́n bí wọ́n sọ láàánì ṣé láàánì ìwọ́n á ní túmọ̀ Islam ó tó ti Islam láàánì kọ́ ọjà máa bí ògùn ti pẹ̀ ni nígbà tí ọba fi sin lọ. ẹ má lọ bí tí ọ̀dà ẹ bá ṣe sọ láti sọ dára la èèyàn náà dọ̀ dára nínú fáìlì àtàwọn wì ló ti jẹ́ ọmọ pé mùsùlùmí ni ọ lọ àkókò rẹ dáadáa jẹni tó pé irun ti pété a bá kú òbí à ń kòtò ókè kí ni ń bà lọ ntí ń bà lọ ọjà ó ti pàtàkì lọ́dọ̀ tèmi àkókò mi gbọ́dọ̀ lò dáadáa nínú lo àkókò wa fún àti fi sọ̀rọ̀ ọ̀rọ̀ jàti foríkì ara yòókù ṣiṣẹ́ lọ. tẹ́yìn bá wọ́n ń ṣe ẹtì ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ẹ̀ ń sànà dáadáa fúnra yín ẹ̀ ń wá kí aburú ọmọ ẹ̀jẹ̀ tì yín ẹ̀ ń wá kí dáadáa ọjọ́ tì yín lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tó bá di lọ́la gbẹ̀ndàl qiyama subhanallah walhamdulillah wala ilaha illallah anabi sallallahu alaihi wasallam olólóore julẹ ayé àti gbogbo ntí ń bẹ nù láyé lọ. ẹ dákun ẹ lè wá aago kẹ wá dán o subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah kò lè tó dajì ìṣẹ́jú kan. ẹ wá wòye ìṣẹ́jú tọ́lọ̀ ní kọ́ máa bẹ nínú wákàtí ẹyọ kan. kọ́ ajá ike kàkàkí máa fẹ́nu mi sọ́tò. So kàkí má fẹnu mi sọ ntójú mi ò tó kàkí má dá sọ̀rọ̀ ọlọ́rọ̀ kàkí má sòfófó kàkí má mú ẹlòmíì ní ládàá tèmi gbogbo ìgbà tí mo rí pé kò sí nǹkan kan tí ń bẹ wájú mi wọn kà máa ń jẹnu wíyá ni subhanallah alhamdulilah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa subhanallah alhamdulilah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah sọ mọ̀lẹ́kà ńkọ́ bọ́sẹ̀ ń sọ mọ̀lẹ́kà ńkọ káwá pé àwọn ò tiẹ̀ gbọ́ lárúbáwá èmi àwọn mọ̀túmọ̀ tí mò ń sọ òòrè ńlá ń bẹ fún ọlọ́dọ̀ lọ. báwo la ẹni tó túmọ̀ túmọ̀ rẹ̀ tí ó ronú nípa tí ó wí ládàá tí yóò tún lékún sí tiẹ̀. tó gbogbo eléyìí ló ká lo àkókò wa fún jàmá ọlọ́yẹlẹ́dá wa ọ̀nìyàn ayyuhalladhina ọlọ́nlẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ máa ṣe ìrántí ọlọ́run ní ìrántí tó pọ̀ ẹ máa ṣàfọmọ́ fọlọ́ bí ọ̀rọ̀ àti ní ìrọ̀lẹ́ gbogbo ojoojúmọ́ ẹ máa ṣe ìrántí ọlọ́run ní ìrántí tó pọ̀ so ké pọ̀ wọ̀nyàn lọ́rùn sáàmà ti fòǹkà sí nítorí àwọn wọ́sùkúrú ni wọ́n lè sàkúrú ẹ máa rántí èmi èmi náà máa rántí yín ẹ dúpẹ́ máa dúpẹ́ fún mi ẹ má fà ìmúre sí mi. sọ gbogbo eléyìí ń bẹ nínú tá a lè lo àkó àfúnjàmá anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn sahaba sọ fún wa pé ní gbogbo ìgbà anabi máa ń ṣèrántí ọlọ ní gbogbo ìgbà àyàfi àṣọ àbíkan tó sọ ali ibn abi talib radiyallahu anhu ó kò sí nǹkan kan tí máa dí ànábì lọ́wọ́ níbi àti kí alukur'ani àfi jánaba sí wípé gbogbo àkókò wa ẹjẹ kẹnu wa kọ́lẹ̀ sí ìrántí ọlọ torí pé kò sí dáadáa kẹta wá ayé yìí pàápàá jùlọ rí i pé à ń tún fi ẹnu wa afọ́dí àáké tá à ń tún fi ń gbó àwọn ilé tá à ń kọ́ pẹ̀lú òfófó gbogbo àwọn àwà pálapàla dáǹfà áwù yẹn à ń tí ń fi ń dín ládàá wá so èmi ní ìsinmi mo kọ́lé tọ́jà kalẹ̀ èmi náà mo tún yọ àkẹ́tì tí mo tún wò kí ló ń takù fún mi ní ọ̀gbìn dàlùkìyàmù tí mo bá ń ṣèrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ yóò jẹ́ rọ́nà lọ. torí ẹ̀ ló ti jẹ́ pé nínú tí máa tẹ̀wọ̀n jù lórí òṣùwọ̀n téèyàn máa fi rọ́nà lọ òun làwọn سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه wọ̀zẹ́nẹ́tà àrùṣẹ̀ wọ̀mídàáàdì kẹlẹ́màtẹ̀ irú àwọn gbólóyìn èyí tó bá rọ̀ ọlọ́run bẹ̀ máa wí máa wí lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tó ń bá ti ń ṣiṣẹ́ rẹ̀ máa gbé pamọ́ má jẹ́ kí ntí òsì ó tún bàjẹ́ mọ́ lọ́wọ́ nítorí tó ń bá ń wí tí eléyìí máa ń fetí kọ títọ́ náà ti kọ tó fi ti kólíkàlùkù ọ̀rẹ́ yìí tí màmá sọ gbogbo gbanú tó bá lẹ́bù wọ́n tún padà di ẹni tó fẹ́ gbàtẹ́ ǹjẹ́ mọ́ lọ́wọ́ so ní ọba di kárí mi so eléyìí túmọ̀ sí pé a máa gbé iṣẹ́ rí wa pamọ́ nítorí ká lè a rẹ̀ kọ́ bá a dín tó pòórá mọ́ wa lọ́wọ́ nínú nǹkan tó lọ́wọ́ bá tó fẹ́ ká máa lo àkókò wa fún ká lè ní lílo tí ó tó bá tó nínú sùyàmù Ramadan ọ̀sán rẹ̀ káfi ṣe sùyàmù òru rẹ̀ káfi ṣe kìyàmù òru àdìde káfi ṣe sọlẹ́t fún ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá ọ̀sán akẹnuru kárarú jìnnà sí jíjẹ àti mímu àti ìbálòpọ̀ láti ìgbà tí àlùfáàjà rí òdodo bá ti yọ títí tí ó fi di pọ́ọ̀rùn wọ̀ pẹ̀lú àníyàn pé à ń ṣe bẹ́ẹ̀ láti jọ́sìn fọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ọpẹ́ ní fọlọ́ ọlọ́run fún wa ní oṣù méjìlá nínú ọdún ọlọ́run sì kọ péré òun náà fi ṣe ìjọsìn yìí fún un ẹni tó bá ń ọ̀ ń bẹ nínú ẹni tó lò àkókò rẹ̀ dáadáa. yàtọ̀ sí kí wọ́n máa bá ọmọdé kọ́ máa sọ pé ẹlẹ́dàá alẹ́ ìkúkú sọ bá a kà ó ti máa pé sẹ́ ibi tí so mọ̀ ń ṣe yìí báyìí wọ́n bu káta jẹun dáadáa èèyàn jẹun dáadáa tó fi wá gbọ́dọ̀ jẹ́ pé eléyìí náà máa tìrìn àmọ́ tó fi ní sinú. torí ẹ̀ a gbọ́dọ̀ lo wa dáadáa ń bẹ wọ́n tún fi ká lo àkókò wa dáadáa kọ́ máa ma lórí ọ̀rọ̀ àyà nìkan nínú ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ìjọ àtìní àtijọ́ alhamis téèyàn bá ń tó fi sọ̀sọ̀ yá ọ̀ ń bẹ nínú kó lo àkókò rẹ̀ dáadáa. ó fọ́ọ̀sù ìjọ mẹ́ta mẹ́ta kó o tún fi máa kọ́ lóró fọ́lọ́ ọ̀ ń bẹ nínú kó lo àkókò rẹ̀ dáadáa. lọ́dọọdún àyẹ̀ṣọ́ra tasuwa àtọjọ́ ọ̀hánfà kọ́ ọmọ fi kẹ́nu ró ọ̀nbẹ nu kólọ dáadáa bẹ́ẹ̀ náà ni ntọ́ba siyam ọjọ́ mẹ́sàn-án àkọ́kọ́ nínú hijja ọ̀nbẹ nu kólọ àkókò dáadáa bẹ́ẹ̀ náà ni ọjọ́ mẹ́fà nínú oṣù Shawwal sẹ́ni Ramadan fi tí fi

anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ibda bi nafsika thumma bi man ta'ud orí ara rẹ ni kó kọ́kọ́ tọ́jú lẹ́yìn náà àwọn ẹni tí ìtọ́jú wọn padà lórí rẹ bí ìyàwó wa bí ọmọ wa bàbá àtìyá wa tí wọn bá ní bàbá àtìyá tí wọn ní ó ní májẹ̀mú tí wọn bá ní ìgbà náà ló tó jọ̀ràn yẹn lórí ọmọ pípé kó tọ́jú wọn. akramakullah tẹ́lẹ̀ yìí bá yé wa òru wa àti ọ̀sán wa á máa lò láti fi náwó lórí ara wọn lórí ìyàwó lórí ọmọ lórí bàbá lórí ìyá tí àwọn bá jẹ́ pé wọn ò ní nǹkan tó fi lè tọ́jú ara wọn ní bàbá àti ìyá wa ọlọ́run ẹlẹ́dàá wa ó lóyìn àwọn ìgbàgbọ́ òdodo wọn ni walladhina yunfiquna amwalahum bil-layli wan-nahari sirran wa alaniya falahum ajruhum 'inda rabbihim wala khawfun 'alayhim wala hum yahzanun ó ní àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà làwọn ẹni tó sì kí wọ́n máa ná dúkìá wọn ní òru àti ọ̀sán ẹ sì mọ̀ pé àkókò ayé òru àti ọ̀sán náà wọ́n á máa ná dúkìá wọn ní òru àti ọ̀sán ní kọ̀kọ̀ àti ní gbangba ètò ọba gba kó gbé pamọ́ wọ́n gbé pamọ́ ètò ọba yẹ pé kò sí náà àfi ní gbangba wọ́n ná gbangba àwọn sá ti tó àníyàn sí láàrin wọn sọ́lọ̀ ọlọ́run ni wọ́n rẹ̀ san wọn gbà lọ́dọ̀ ọlọ́run o ìbẹ̀rù oníjẹ́ tí wọ́n nípa tí wọ́n bá ń wájú lẹ́yìn ikú ìbànújẹ́ oníjẹ́ tí wọ́n nípa tí wọ́n fi sílẹ̀ sílẹ̀ ayé ọlọ́run dákun ṣàánú àwa náà bẹ́ẹ̀ akamakumulọ nínú ìjọsìn eléyìí tí ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa tí fẹ́ ká lo àkókò wa fún ká lè bá a bọ́ sínú àwọn ẹni tó lo àkókò wọn dáadáa láyé tí wọ́n padà jẹ èrè lórí rẹ̀ tí wọ́n ní kábàámà tó bá di jọ́ kìyàmà náà ní ká lọ sí hajj ká tún lọ sí sani bá fún lágbára láti lọ síbẹ̀ ká lọ sí hajj ká lọ sí ń nípa àkókò wa dáadáa ọlọ́sàn wọ hajj wọ́n á sọ pé pẹ̀lú ògùn tẹ́lá fi lè gbéra láti nàìjíríà àti lílọ àti bíbọ̀ pẹ̀lú ògbọ́lọ̀ ìjọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n iná lẹ́sìn tó fi padà pé wáá ìjọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn ti pàdù àkọ́kọ́jú ìwádúró ọdún tẹ́ ti lò ẹlòmíì ti lò ju ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ́nà méjì lọ láyé tí hajj lo àádọ́ta ọdún láyé tí hajj kò sí nǹkan tó pọ̀ mbẹ̀ torí di eléyìí á gbìyànjú láti rí pa lọ sí hajj yẹn ìmọ̀ ẹnu pa ń lọ àkókò wa dáadáa ẹlòmíín wà nínú wa ó ti lówó ti lọ́nà láti lọ sí hajj ọjọ́ ti pẹ́ ṣùgbọ́n kàn lọ ewu ńlá ń bẹ lórí rẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam wọ́n fi yé wa nínú àdéhìí kan wọ́n ní ajilu bil ẹ̀yin tó lọ́n fún ní kápá láti sí hajj ẹ yára tètè lọ sí hajj فإن أحدكم لا يدري ما يحصل له torí pé ẹnìkan nu yóò máa ń tó lè ṣẹlẹ̀ sùn. olówó lọ́dún yìí ọ̀rọ̀ náà lọ ọmọ tó lè ṣẹlẹ̀ sí ọlẹ́mì ni. ọlọ́run gbá ẹlẹ́ ma ọ̀ jẹ́ wọ́n ma. kò hajj. àwọn kan wà fẹ́ kí wọ́n máa ń dá para sẹ́ni tó bá lọ si hajj wọ́n ni ah, lọ́gbẹ́dẹ́ lọ fowó ṣòfò ọlọ èèyàn lọ sí ọ̀kan nínú orígun ẹ̀sìn ìsìláàmù márùn-ún tọ́jà kò sí ẹ gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún ní agbára àti ìkápá àti lọ sí ọlọ́run pọ̀ ń tàn sọ. hajj lè tábọ̀rọ̀ kọ́kọ́ mójútó oníkọ́ lọ látàrí náà ni ó ti yé wa àtàwọn fámìlì ẹ ọjọ́ kan ń tó bá gbá gbó lẹ́gbàá ọkọ ni sin tó mú ọmọ lọ sí hajj wípé sin kó lè bá káwọn ọmọ ó rí i pé kan ọmọlé òkú wọn ti tà ọmọlé báyìí à ń gbọ́ pé wọ́n ń ṣe láwọn àlùmí ó ti á nísìnyí ló lè mìíràn bàbá yín bẹ́ẹ̀nbẹ́ wọ́n sin bẹ́ẹ̀ ẹjọ́ ẹlẹ́rù kúbi ẹ wá gbé màní à ah, ẹ lè sí bọ́bá ṣe wù yín náà àwọn òfẹ́ láti fi òkú yín ṣe nǹkan kan ẹ wá gbé ní ọba àti pé bọ̀ láti sábúrò pé ńgbọ́ pò láti sí náà ah, bàbá tí wọ́n ń bẹ lára lè ah, wọ́n ti sọ́njọ́ wọn wọ́n ní àmọ́ tí wọ́n bẹ̀ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà bàbá bá gbélé kíkọ́ ọmọdútó ọmọdútó hajj tíyàn bá ti lọ́ọ́ ṣe hajj wàá lọ pẹ̀lú hajj rẹ kó láyé ni tí wọ́n bá síyàn hajj tó ṣe ń bọ̀ ọ lọ ẹni ò ṣe hajj kí náà ọba ọ lọ ilé wo ń bá ọ lọ ọ lọ bí kankan wọn ni àwọn kọjá mọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ àlùjánnà táwa kọjá kankan táwa wa one million kì sanwó tó pọ̀ mọ́ lẹ́yìn tí ọ̀dọ́ àbá wọn lọ sí hajj pọ̀ mẹ́rin pọ̀ péré tún gbé lọ́rùn tó di mílíọ̀n ọ̀pọ̀lọpọ̀ tó ti tó wọ́n rò pé kò lè pàgọ́ subhanallah wọ́n ti ta mílíọ̀n wọ́n mọ̀ bá mú owó àwọn. torí ẹ kọ́nà ẹlẹ́dàá wa wa ní gbogbo ìgbà a bá fẹ́ fowó ń lọ. àmọ́ ọ̀pọ̀lọ kì í sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ewu ń bẹ owó tó fi kọ̀ láti lọ sí Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní gbogbo ẹni tọ́lọ̀ ń bá bò láti rí nítorí lọ́ọ́ fi hajj tọ́nà déyàn ó sì gbàdé hajj tó fi ní lọ́kàn balẹ̀ tí ò séwu lọ́nà tọ́wọ́ kọ̀ láti lọ oníṣẹ́ta nínú kó kú Yahudi àbí kó kú Nasara ọlọ́nkọ́ sànù wa torí di eléyìí bá ẹni tó ti lánìyàn bẹ́ẹ̀ sì rọrùn fún wa bẹ́ẹ̀ yóò sì ṣe sẹ́nà ní rọrùn fún ọlọ́run abụọ si sì wọn lálá lọ́bọ̀. anabi sallallahu alayhi wa sallam ó tún ṣe lójú kòkòrò ike ká máa ṣe hajj tẹ̀lé umra kí umra máa tẹ̀lé hajj nítorí pé ọlọ́run ẹlẹ́dàá wa ó máa fi ń sẹ̀yàn lẹ́sàn tó ga nínú yìí ni pé fi tí dànù fẹ́ni tí máa ń ṣe bẹ́ẹ̀. ń ṣe owó rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀lẹ́ burúkú ni wọ́n ti kágara wọ́n á máa tẹnu sọ rọ́bìṣì. bẹ́ẹ̀ ni nínú àdìsí anábì sallallahu alaihi wasallam ó ní tẹ̀ ń bá ń ṣe hajj tẹ̀lé umra tẹ̀ ń ṣe umra tẹ̀lé hajj tẹ̀ ń ṣe wọ́n tẹ̀lé ra wọn nínú orí téèyàn máa rí bẹ́ẹ̀ ó ní máa lé òṣì dànù òṣì oníjẹsẹ̀ subhanallah ẹ̀ wọ́n

ọlọ́run ẹlẹ́dàá ó sì náà fún ọ. báwo ló ṣe ń jẹ́bẹ̀ ìwọ ń rọ kíríkà lé Allah ilé olú ẹlẹ́dàá wa ń rọ kíríkà rẹ̀ wọ́n lọ́n ṣàánú mi wọ́n lọ́n ṣàánú àwọn ọmọ mi wọ́n lọ́n ṣàánú àwọn ìyàwó mi ṣàánú àwọn òbí mi méjèèjì ọlọ́run bá ń kẹ́ wọn ọlọ́run bá ń gẹ̀ wọn tí wọ́n lọ́ máa jẹ́ nà. láti wí ẹni tó lọ dún wájú òòsà ti gidi aláìlórí lọ́wọ́ tí wọ́n gbé òòsà kalẹ̀ wọn náà ó sojú wọn gàdà kò fi ríran etí fangada fangada kò fi gbọ́ tó wá gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ṣubú ni ọ̀rọ̀ adúlọ́wájú rẹ̀ nọ́ọ̀sẹ̀ pẹ̀lú ẹni tó lọ kàába tí wọ́n lè dọ́gba wọn àlè dọ́gba ọ̀n lọ sọ̀fà àti mara ọ̀n lọ sọ̀fà àti mara ọ̀n bẹ̀ lọ ẹ̀dúró rìn sẹ́rìn kó tó parí rẹ̀ àdúrà kọ́nà àdúrà ọ̀tẹ̀lẹ̀ aládùá torí gbogbo tó mà lórí tí yàn máa tọrọ láyé ó tọrọ rẹ̀ yọ̀ tàn ó ní mọ́gbà tó ń tún ṣe tẹ̀lé subhanallah walhamdulillah wala ilaha illa tó wọ́n lọ gbogbo fẹ́ẹ̀lì ayé mi náà mo ti gbé wáyé kò dúró ń lò lọ torí ìrìn ń bẹ wá ti pọ̀ ju gbogbo àdúrà tí fẹ́ sí lọ. so bóòlù ọlọ́run ọba ẹ̀dá wa wá ṣàánú rẹ̀ bóòlù òṣètún ni lọ ń gbà mí ó tún lọ ó tún lọ tó rọrí pé alihamudulilayi wọn náà dáwò dáwò ló bí ọkẹrẹ dáwò gbogbo owó tó ń kó lọ tó ń lọ London London rọ kí ni bẹ́ẹ̀ lọ ní ìsìn London lónìí nìkan lọ mọ́jọ́ bẹ́ẹ̀ ọ̀kẹ́ London ti dẹ̀rù fa àdúpẹ́ ni máa lọ lọ bẹ́ẹ̀ wa kò bọ́lá ó ti yí òbí dáadáa ó tẹ̀sẹ̀ lẹ́nu ìgbésí ayé rẹ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé ojú ò ní ti àṣetán ní ọjọ́ kàláyé ní ojú ní máàtì ní ọjọ́ àáfà nítorí yóò rí i pé báwo èèyàn ṣe pọ̀ tọ́lọ̀ ti kọ́ pé iná ní ọwọ́ tẹ́lẹ̀ iná ní ọwọ́ tẹ́lẹ̀ iná ní ọwọ́ tẹ́lẹ̀ ọlọ́run wá pé òun kọ́ gbọ́kùn náà kúrò lọ́rùn lágbẹ́dá kọ́ gbọ́ kúrò lọ́rùn tamẹ́dò kọ́ gbọ́ kúrò lọ́rùn làkàtẹ́gbè áá ṣètò náà wáyé gbogbo àwọn ìṣòro ìtàjọ wà lọ́wọ́ gbogbo àwọn olówó yọ ọkọ yìí yọ wá di pé ìbànújẹ́ bá yíyá pẹ̀lú bá bẹ́ẹ̀ ni torí tí máa ti ń da fáwọn olùgbàgbọ́ òdodo ìbànújẹ́ ni fún àṣetàn tó ń bo wa lélẹ́ yóò ti ṣẹlẹ̀ ní àràfàní ní àràfàní kìí ṣe lókè olúmọ kìí ṣe lókè ìbàdàn àbí òye wa kìí ṣe lókè ṣóbì ẹni tó bá fẹ́ rere yóò dé bo yóò dé Mẹ́kà torí di eléyìí ẹjẹ máa ní máa níyàn wa ìwọ Ọlọ́run ìwọ Ọlọ́run fẹ́ràn fún mi kí n tó kú kò láyé kí n lọ ṣe hajj tẹ́lẹ̀ bá ti ní lánìyàn aláàánú lọ́lọ́ ọlọ́run ti ti rọrùn fún ọ ọlọ́run kò sí rọrùn fún gbogbo wa. akamakomọlọ nínú àwọn nǹkan ilé ìtọ́sìn islam ti ń fẹ́ káfà kókó wá sí ọ̀nà ni kẹ́ máa pinyan lọ sí di dáadáa kẹ́ máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn nítorí pé ṣíṣe bẹ́ẹ̀ ọlọ́run ilé ìdáwà ó máa fi ń ti aburú ó máa fi ń ti dànù lẹ́yìn náà tó dé kí àlùmọ̀ àwọn dé àlùmọ̀ ta'muruna bil ma'rufi wa tanhawna 'anil munkar wa tu'minuna billah ntòdì kájẹ ìjọ tó lóore jùnú a máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa a máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn àwọn láti gbọ́ lọ́ngbọ́ àgbàgbé ara wa torí ẹ nínú tá a lè lo àkókò wa fún ìjàmbá ẹ bá rí tẹ́nìkan ṣe ń tí ọ̀dà ẹ kọ́ fún ẹ bá rí tẹ́nìkan ṣe dáadáa ẹ ṣe lákin ẹni tẹ́ ẹni tí ọ̀ máa ṣe dáadáa ẹ pè lọ sídìí rẹ̀ eléyìí ń bẹ́ẹ̀ nu tó lọ́ọ́ fi para láti tá a wa fún ya ti máa rárá lọ́wọ́ ìbàjẹ́ ẹnìkan sí àyíká ìsá ẹ máa ẹ máa kì láyà ẹ máa sọ pé tó tẹ náà lọ́dá nítorí pé àwọn èèyàn burúkú àwọn ẹgbẹ́ lọ sídìí ká ṣe dáadáa ẹ̀yẹ́ máa pè lọ sídìí ṣe dáadáa ẹ máa pè ìbàjẹ́ fẹ́ni tí máa ń ṣe ìbàjẹ́ eléyìí jẹ́ ọ̀kan nínú àmì tí kálí tí ọmọlẹ́yìn rẹ̀ lódodo a gbọ́dọ̀ máa hu àwọn àwà tó ọmọlẹ́yìn rẹ̀ gbọ́dọ̀ hù ká máa lo àkókò wa fẹ́yìn nínú tó fẹ́ ká máa wa fún òun ní ká máa jókòó níbi ti ń mi sọ ànábì sọ ẹ dákun kí ló tún fẹ́ tó ámbọ̀sibọ́sì yọ̀ jùlọ kí n gbọ́rọ̀ nípa tọ́lọ̀ kí n gbọ́ nípa tànábì sallallahu alayhi wa nítorí pé ẹni ọ̀gbọ́ kò gbígbọ́ yóò síwájú lílò ìwọ òfìrà rẹ síbi tó ti lè gbọ́ ọ̀rọ̀ òmùra rẹ lọ síbi tó ti lè gbọ́ ànábì sallallahu alaihi wa alihi wasallam tọ́lá sọ̀rọ̀ islam ọ̀rọ̀ àtẹ̀tẹ̀ dìde kó ń bẹ̀ ọkàn rẹ ọmọ bàjẹ́ àyọ́ bàjẹ́ náà torí pọ̀ kẹsàn-án ọlọ́run ọba kún kankan kí wọn là ń tọ́ wọn tẹ́sìn ọláì kò sí kò sí owó rọ ipò rọ ọlá rọ dúkìá rọ tí ọba ti sẹ́sìn islam kí ni wọ́n fẹ́ sọ pé ó ní ó ní nǹkan kan tó wọ́n sì ní islam kí ni wọ́n fẹ́ sọ pé ó ní kò sí tó ní. ala bi dhikrillahi tatma'innul qulub ọlọ́run ni ẹ̀tẹ́ ti ẹ gbọ́ ìrántí ọlọ́run òní máa jẹ́ kọ́kàn balẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa là ń bẹ̀ pé àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù ó dákun kó fi gbogbo alọ́kàn balẹ̀ kó túbọ̀ ràn wá lọ láti máa lo àkókò wa dáadáa. kọ́lọ́ ẹlẹ́dàá wa kó sì àkókò wa ní àwíjàre fún wa kọ́mọ̀sì ní balẹjọ aburú fún wa ń jọ́gbìn alqiyam aqulu kawulì hàdà wa astaghfirullaha al-azim li wa lakum fastaghfiruhu innahu huwa al-ghafuru rahim. الحمد لله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 àwọn ẹni tó ṣe pé tí wọ́n bá ti wọnú mọ́ṣáláṣí wọ́n á máa kà fún pa wọn wọnú ẹ̀wọ̀n ni wọ́n bá ti wọnú mọ́ṣáláṣí bí ìgbà tí wọ́n wọnú ẹ̀wọ̀n ni wọ́n máa wá wọ ọ̀nà láti jàjàbọ́ àwọn tiẹ̀ jáde káwọn orí mú mi la hawla wala quwwata illa billah ẹni inú rẹ̀ ọ̀bá dunnú mọ́ṣáláṣí tọkàn rẹ̀ bá ń bàjẹ́ nínú ilé olúwa ẹlẹ́dàá wa ó dájú tó bá wọlé àṣetọ́ inú wọn dùn ọkàn wọn sì balẹ̀ la hawla wala quwwata illa billah ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lónìí tó má ti bẹ̀rẹ̀ sọláàtì pẹ̀lú imam wọ́n máa wúra wọn bí ẹni tá a dè ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ dè lẹ́sẹ̀ ni wọ́n máa wá jàjà ìjà àti bọ́ lọ́wọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ tí wọ́n fi dè wọ́n lọ́wọ́ dè wọ́n lẹ́sẹ̀ torí rẹ̀ ẹni tí wọ́n máa jà pátá ní ìgbà tí wọ́n ti sọ láti

pé kẹ́ni ṣé ká kàn forí kalẹ̀ ìrìnsọ àtàntì tí wọ́n tó bí yẹ <laughs> subhanallah yóò máa yára ni wọ́n yà lọ sálámà sáájú ìmáà pé kẹ́ni ìṣe àfihàn lè máa sálámà ti bọ́ ta pé kẹ́ni ẹ wàá o kí ni lọ fa ìrẹ́ sí náà kí lọ lọ sí ń ta kí lọ fi létọ̀ ń sáré lọ bá iṣẹ́ wo ń dérò rẹ ṣe títọ́ fẹ́ lọ parí irọ́ èrò ti ń lu bàbà àbà náà látijọ́ yìí ìgbà tó kọ́ lọ́nkún ọ̀kẹ̀sìn ọlọ́nkún so ṣé nǹkan yí padà fún ni yí padà èèyàn ọba kẹsìn ọlọ́run ọba kún wọn náà máa wò gbèsè ayé ẹ̀ akramakumullah ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí wọn ní wá mọ́ṣáláṣí ẹni tó bá yáàdì nínú wọn ìgbà kan mà ní ẹni tó bá yáàdì irú dọ́júmọ́ àyà kó wọn sá ti ṣe sọ láti rọ́kà mi kó wọn máa lọ pé kíni kíni bẹ́ẹ̀ kíni bẹ́ẹ̀ ní Islam àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ láhùlẹ̀ wà láàkú wàtẹ́ ilà abilà. òní ìgbà àná ló ń bá ìsálámà níbi àdáyé àti parí iná ìdè ẹwà àgbẹ̀tù ìnáwó àwọn máa sọ rí ọlọ́mbẹ pẹ̀lú àwọn sùúrù yẹn pẹ̀lú ìmọ̀ mọ́tì sálámà mọ́tì sálámà. ẹ dákun àwọn àtàfẹ́ wà lìjánná nù. ẹ wá rí i pé nínú nǹkan tó bá yẹn lọ́kàn jẹ́ òun náà ni pé tá a bá wá wò nídàkejì ẹ wá dúró àkókò tí oníkálukú ń lò ń di ipá ń gbọ́ rẹ́kọ́ọ̀dù a lè gbọ́ kútúbà a máa fẹ́ gbọ́ rẹ́kọ́ọ̀dù a fẹ́ gbọ́ Mr. Fuji abẹ́ ẹ̀kọ́ ni a fẹ́ gbọ́ Kevin Kwara ẹ a fẹ́ gbọ́ ọba ńlá ọba ńlá gbogbo àwọn ọkọ̀ bú àdánù a fẹ́ gbọ́ wọn k nonsense gbogbo nǹkan abẹ́ gbọ́ àmọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ lórí sọ́wọ́ ọ̀rọ̀ lórí sẹ́lẹ̀ irú oríjì ọ̀daràn ni. wọ́n rò pé wọ́n ń báwí wọ́n náà là ń báwí nígbà tó pé wàá rí ọ̀dà inú rẹ̀ dógùn burúkú ọ̀kọ́ lọ́nkún ọ̀kà lórí ikú kankan orin àdánù orin òfò ẹ̀rí ibi tó gbá àwọn olórin náà dé fúnra wọn. ọ̀rọ̀ ajẹ́pẹ̀ tí wọ́n fẹ́ fáyé tiẹ̀ ṣe nù. báwọn fẹ́ kẹ́rẹ́ kìí ọ̀sẹ̀sì kún kankan ẹ̀rọ àkókò tó kálukú ń lò lórí handset handset obìnrin ṣe browsing títí títí ọbẹ̀ jóná ẹran sì déédú nítorí pé ń browse ọ̀gá browse browse browse mọ́ṣíìnì ti gbọ́ ọmọ rẹ̀ inú ṣọ́ọ̀pù lọ́wọ́ ọmọ fi jẹ lọ títí ọ̀kadà ti gbọ̀ dànù torí pé ń browse àwọn nǹkan ọ̀pọ̀ ìṣègbàlá kà ìwà báwọn ntí jẹ́ àkúrire àwọn àkàkùnmọ́ ẹ̀sìn ní nkéré ẹ̀rọ bí káàkùn ṣe ń sá fún mọ́ṣáláṣí tí ò wá ẹ̀rọ bí wọ́n fi máa bọ̀ nídìí ìgbàgbọ́ wo bọ́ọ̀lù. èló lẹ sọ́kẹ́ tó wọ mọ́ṣáláṣí nì ilé bọ́ọ̀lù wo wọ́n máa wò lọ́fẹ̀ẹ́ ọwọ́ rẹ̀ lọ́fẹ̀ẹ́ báwo wọ́n ti lu yẹn bẹ́ẹ̀ ọwọ́ ni owó tó ọ̀sán kọ́ bí a mo rò pé mo rò pé kíni wọn ò ní sẹ́yìn àyè wọ́n ti kọ́kọ́ lọ bọ́ọ̀sì èèyàn burúkú tí ojú ẹ̀ ti gbé ewu lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tó kì ẹ̀yọ́ máa pé kí ló ṣe nítorí tọ́lọ́ pé ó wọlé ọjọ́ wọlé ni ọ̀fẹ́ wò máa ń yù ú àti Chelsea ẹ̀dá kùn torí tọ́lọ́ ah la ilaha illallah gbogbo àárín àwọn àrẹ́gbẹ̀ àwọn àdánù iná fàṣìkò wálẹ̀ fún láyé kálukú sì fẹ́ wà àlìjáná ṣé àlìjáná wọn kà lè rí lọ́fẹ̀ẹ́ subhanallah tá a bá gbà ń wo fídíò orin tuntun eléyìí tí wọ́n sọ̀kalẹ̀ àbá ẹrú ọ̀rẹ́ ti títì ní gbogbo ìlú ìyá wà bẹ̀ bàbá wà bẹ̀ ọmọ wà bẹ̀ wọ́n wà tó wọ́n tó ká títì ọlọ́kadà ọmọ tó fífi mọ́tò náà ọmọ tó fífi pé ọ̀rọ̀ bá su ọwọ́ náà gbà àwọn ò nǹkan kan bọ́ mọ́ alọ́nu kásẹ̀tì tuntun ẹsẹ̀ jáde ẹsẹ̀ bá nàbì ní bá wa sọ̀rọ̀ subhanallah ìjọba ọba ìlọ́kẹ̀jẹ̀ níta ọmọ mùsùlùmí tó wà ń bàbá mùsùlùmí ìyá mùsùlùmí tí wọn wà ń bẹ tí wọn ti fi làákà yìí wọn tí wọn fi fún gbogbo nǹkan tí o lè ṣe wọn láǹfààní láyé tí ò lè ṣe wọn láǹfààní lálùkìyàmà. ẹ dákun torí tọlọ ẹ wọlé àkókò tá a máa ń lò nídìí ipá ń wá bí ó ṣe dá á jẹ bá jáde lé ń bọ̀ ń dá jẹ nítaṣẹ táàmù yìí náà ni àjẹ àmù àjẹ àmù yìí náà ni gbogbo ìgbà ìlànà àkókò wọn fún àkókò lè sọ̀rọ̀. àlásìkò kan báàbí ń ronú pé ẹjẹ àṣetọ́lọ́ ẹjẹ àṣetọ́lọ́ káti ẹ̀rántí pé ibi tá à ń lọ yìí ọlọ́nìkan ló lè sàánú wa. ìrọ̀tá yẹn pé ìrọ̀lá máa pẹ́ dé mọ́sálásí ẹ̀wù ẹlẹ́sìn rẹ̀ tó bá yẹ pé káràkátà ó wọjà ẹnì kan ò ní ẹ̀ gbogbo ẹ̀ yóò sì ti kú ọ̀lọ́jà kó tó kú o. torí kọ́ má jẹ́ pé ńgbà ọba kò ẹnìkan tajà má lọ́wọ́ yóò ti tètè dọ́jà kẹ́nìkan má bàa tajà má lọ́wọ́ yóò tún jẹ́gbẹ́ mi ó kẹ́yìn kẹ́nìkan má bàa rọ́jà tà má lọ́wọ́ olú ẹ̀rọ fẹ́ kó gbogbo owó ọjà yìí kí ló dé tí wọ́n fẹ́ gba gbogbo ládàbẹ̀ náà má sáà kí gbogbo èèyàn tó kó o dé kó o sì jẹ́ lè má mú ńlá tí kẹ́yìn kàlùkò ti di lórí kò abẹ́rẹ́ burúkú kan fi ń gún wọn dì yóò ti gún yóò ti gún ojú ó ti pọ́n bíi tààrà náà yóò ti sá jáde tó sì fẹ́ wà lìjánà torí tọ́lọ́n ayé ti wá jẹ́ kórí wa ó rí wa mú tó báyìí ayé ti jẹ́ kórí wa mú tó báyìí àbàtọ́lọ́n kún ọlọ́ni yá ayọ̀ alladhina amanu la tulhikum amwalukum wala awladukum an dhikrillah wa man yaf'al dhalika fa ulaika humul khasirun ẹ má jẹ́ kí owó yín àtàwọn ọmọ tẹ́ ẹ bí ẹ má jẹ́ kí wọ́n kọ́ àìrójú bá yín nígbà tí máa sin lọ́wọ́ ọlọ́lẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ <laughs> ẹni òfin ni ó dá o sẹ́ẹ̀rí gbogbo nǹkan lé ayé yìí ó nítumà lódodo ṣùgbọ́n tí ó jẹ́ onítùmà ni pé kọ́ ọ̀ka kún ara ni lọ́wọ́ láti sin lọ. àmọ́ ń jọ́tọ̀ ọba ti sọ́ di òkúta ìgbòlù tí ò ní jẹ́ òsìn lọ wàlá ò ti dàdán wò la. ọ̀dà ká lówó ọ̀dà ká rí dáadáa lé ayé ṣùgbọ́n kọ́ tẹ̀ ń tẹ́ wà wá lọ láti sin lọ tọ́lá ẹ wá bira yín léèrè ní ìsìnkálẹ̀ ayé tẹ̀yìn ṣé ń yín lọ láti ṣètò lọ ni àbí ń dín yín ẹni tó lọ gbé mọ́tò tó kún bọ̀ wá èkó ni wọ́n gbé gbà ọkọ èsì pọ́nà àbújá kan o kò sí pé wọ́n ń pé nìkan máa lé ọmú àwọn amasáré àsápàdé gbé e ṣé ni agara ni. wọn máa fi kílẹ̀ ẹtẹnìkan ah, bá tọ́ba wà pẹ̀lú dírẹ́fà yẹn pé já dúró ká sọ̀lá torí ọlọ́run lọ́lẹ̀ mi pé wo bí wọ́n bá kú ìwọ ló kù so èmi bí n bá dé yóò là á sì tẹ̀sẹ̀ wà ń bá dání bá bí n bá dé yóò èmi ò ní dúró ṣe sọ̀lá ọlọ́run ti ti kádàrà wípé ẹ̀ ní dájílé tẹ́tẹ́ ìkú ẹni tẹ́tẹ́ wà ti já ṣe sọ̀lá jẹ́ ẹsẹ̀ sọ̀lá ìwọ́n ní bọ́ọ̀ bá dé yóò là yóò là lọ́nà lẹ́bàá Cameroon oníbẹ̀ ni wọ́n ṣe subhanallah sọ̀bọ́lọ̀ lọ mẹ́tí ó dájú létẹ́nu Ìbàdàn lẹ́yìn sẹ̀sẹ̀ wà ọ̀rẹ́ mi ta ọ́ lọ́lọ́gbó ọkọ̀ báyìí wá sí inú jàmá ayé ayé ayé yìí ni wọ́n yẹn ronú pé lẹ́yìn ayé á kú o èyí tá à ń ṣe wọ́n ń dájọ́ fún wa ọlọ́njọ́ jẹ́ pé ìtọ́jà wọ́n dájọ́ fún wa pọ̀ jù kọ́mẹ́jà ìdá torí délé yìí ẹjẹ adadúró bá wọn ẹ dákun ẹjẹ kí sọ̀rọ̀ ara wa ẹjẹ lu àkókò wa dáadáa ọ̀pọ̀lọpọ̀ nu wa ní ìsìn á ti lójú tó sẹ́kù lọ ṣùgbọ́n làánú lọ́lọ́ ó sì sẹ́ wa kùdò ni kódà kó ṣe péjọ mẹ́ta péré ló kù ìyẹn mà lè ṣe àtúnṣe gbogbo ohun tó ti fi ọgọ́tọ̀ ọdún ṣe aláàánú lọ́lọ́ látàrí dára tó ṣe ń jọ mẹ́ta ó lè pa gbogbo ẹ̀ṣẹ̀ ọgọ́tọ̀ ọdún rẹ fún ọ tó padà dọ́mọ àlùjánnà torí ẹ ìdùnnú wa nígbà àti ìkú tó fi dòní torí pé ẹni tí ò tí ìkú ló máa ń gbà sèse rẹ tí ó sì tún sí kọlọ́n dàkú kó ṣe wá lọ́kàn nù wọn ká rántí pé lásìkò tá à ń gbọ́ nípa bó ti ṣe pàtàkì tó pé ká máa lọ àkókò wa kó lè bá jáwéjàre fún wa kó má dìbò alẹ́jọ́ aburú ká rántí pé nínú ń tá a tún lè lọ àkókò wa fún ní dáadáa òní ká pọ̀ nínú wọn ṣe àsọ̀lá tó fọ́ gàwa anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá àti àwọn màlẹ́kà rẹ̀ alápẹ̀lẹ́ àwọn náà ṣe àsọ̀láàtù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tó wá pa wá láti àwọn tá a jẹ́ mùsùlùmí tá a jọmọ lẹ́yìn ànábì pé káwọn náà máa ṣe àsọ̀láàtù yìí ká sì máa kí ní kíkí ọ̀rà.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 المسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يحفظكم الله أشهد أن لا إله إلا الله